الحمد لله رب العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل أحمده وأشكره على نعمه ضيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام الله سبحانه وتعالى رفع شأن الصلاة وعظم أمرها حتى أسرى بعبده ورسوله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى بيت المقدس ثم عرج به إلى السماء حتى كلمه الله سبحانه وتعالى وأعطاه خمسين صلاة وهن خمس وهن خمس والرسول صلوات ربي وسلام عليه حكى الله لنا وصايا لقمان الحكيم ومن تلكم لوصايا قول لقمان لابنه يا بني أقم الصلاة يا بني أقم الصلاة إذا كنت تريد الفوز والسعادة في الدنيا والآخرة أقم الصلاة لذلك اهتم رسول الله صلى الله عليه وسلم اهتماما لا مثيل له بشأن الصلاة وكانت الصلاة من وصايا رسول الله صلى الله عليه وسلم لهذه الأمة في آخر حياته الصلاة الصلاة وما ملكت أيمانكم والرسول إذا كان مع أهله ونادى منادي المسلمين إلى الصلاة فإنه يترك أهله وشغله كأنه لا يعرف أحدا منهم صلوات ربي وسلام عليه وقد جعل جعلت كرة عين رسول الله صلى الله عليه وسلم في إقامة الصلاة ولكن مع عظم شأن الصلاة قال بعضهم كيف أذن رسول الله صلى الله عليه وسلم لرجل أن يصلي إذا استيقظ ولا يأمره بأن يصلي صلاة الفجر في وقتها هذا الذي جاء من حديث أبي سيد الخدري رضي الله تعالى أن أرضاه والحديث مخرج في مشكل الآثار عندما من التحاوي وفي غيره من قصة صفوان ابن معطل الذكواني ثم السلمي مع امرأته ونريد أن نجمع بين قول رسول الله صلى الله عليه وسلم إذا استيقظت فصلي وبين قول أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وتعريف رسول الله صلى الله عليه وسلم لما وقع وقعة لا وقعة أحلى عند المسافر منها عندما قفل راجعا من حديبية في قول ومن خيبر في قول ومن تابوك في قول ومن غير هذه الغزوات في قول آخر أن رسول الله صلى الله عليه وسلم وكل بلالا أن يكلأ لهم الفجر فذعب الله سبحانه وتعالى بنفسه كما ذعب بنفس رسول الله صلى الله عليه وسلم وأصحابه وكيف نجمع بين هذا وبين قول أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها إن عيني تنامان ولا ينام قلبي وهذا جواب من رسول الله صلى الله عليه وسلم بأم المؤمنين عندما بدأ يسأله عندما بدأت تسأله عن الفك عن, عن الوتر فقال فرما بعد سوان المسلمين أطلع لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم إن ترى بات ما جك يفمبوا الله بان سلكون كان النبي بان سلكوا لاري أتيا وانا كان صحابة ري كي وانا قلوا توكل قلوا النبي صلى الله عليه وسلم نجوا بالكيامة يوم ينوسن mo ń fi àsìkò ìran létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́ mo ṣe rán iná létí a rẹ̀ á ní takùlọ ẹjẹ́ akọnu ọlọ́run ọba eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ fún sáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fún àwa náà wípé kábẹ̀rù à ń bá ọ̀rọ̀ bọ́ lérí yìí Hakim ọ ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ìmáàmù ẹ̀mí ọmọ balẹ̀ sóǹbí rẹ̀ Lukman tí ń bọ́rọ̀ ìbọ̀ wa ìrí ọmọ mi aqimis máa kírùn aqimi sọ́lá máa kírùn fọ́lọ̀m irú ṣáánù rẹ̀ ní agbára a ní alamari irun ó ní agbára púpọ̀ anúbí sallallahu alaihi wasallam nínú àwọn ìgbẹ̀yìn in tó fi fa àwa mùsùlùmí létí nígbàtí mímọ̀ àbọ̀lọ́dọ́ ọlọ́ọ̀bá rẹ̀ súnmọ́ irun ìtújẹ́ kan الصلاة الصلاة وما ملكت أيمانكم إيه ìrun dọwọ́ yín o ìrun dọwọ́ yín o ìyàwó yín dọwọ́ yín àmà yín wọ́n dọwọ́ yín lára àwọn tẹ́sùtọ́m tó sọ kẹ́yìn ìrun iná tún bẹ́m̀bẹ̀ àwọn bá kúrùbàbọ̀ ní ìjẹ̀ẹ́dógún kó torí pé a sọ ọ̀rọ̀ díẹ̀ lórí wípé mùsùlùmí làwa valentine kò sí tó fi kàn wá kọkàn ọlọ́run kankan lẹ́yìn tí bá ń wojú rí ọlọ́run ìyẹn lọ́jà wọ kútùbà ní ìjẹjọ́ ṣùgbọ́n ibi tá a fi kọ́ sí ìjẹ̀dógún náà láti gbé lélẹ̀ wípé bí ìrúnṣe pàtàkì tó yìí anábì sallallahu alaihi lọ yọ̀ǹda wọ́n ní wọ́n ní ìyẹn afẹ́mọ̀ sóòtọ́ ni àbíkórí bẹ́ẹ̀ fún ẹnìkan kọ́ máa kásùn báà nígbà ọba jí kò pé ya wá bó ṣe jí o radiyallahu ta'ala anha wọ́n jí oyé wa wípé irí ànábì sọ̀rọ̀sọ́làm ó ti kírò òrùtẹ́ sóòtún sùn ọmọ rọ̀gùn ọkọ́ tó kí wítìrì bí alóbìnrin mo tanamani wà láyànámù kọlbì ojú mi méjèèjì mi máa ń sùn ọkàn mi sun fine tójú ànábì bá máa ń sùn tọ́kàn rẹ̀ sùn lo ló sun lo lọ àtún àtún sọ̀hábà rẹ̀ tí wọ́n fi kásùn ba to fi jẹ́ wípé oòrùn ló jí wọn afẹ́yẹjú àwọn alamari ká tó fi ma pàtàkì gbọ́lọ̀ ọba sọ́nà tààlà ọ pàtàkì ìrun fúnra rẹ̀ naam Imam Tahawi ní Mushkil Athar wọ́n gbogbo ọmọ àdífì jáde náà àdífì àdífì àdífì Khudri àbúta ilẹ̀ Khudri ọlọ́run kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sàlám jọ́kan wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́kọ̀ọ́ ó ní kọpẹ́rẹ̀ ní ìyàwó Sọfúwánù bá dé Ibn Ma'attal Az-Zakiwani ó ní ya Rasulullah yẹ̀dìríbù ni ìdásọ̀láì gbogbo bá tí má ti kírùn nù lé ìmannami wà ìfàpírù ni ìdásún tí wọ́n bá ní wọ́n gbàwẹ̀ fọ́lọ́n àtìgbàtọ̀ bá tó já lójú rí ó tó wálẹ̀ lọ́sàn gan tẹ́tìlú àṣẹ́m ọkọ̀ mìírí kèèkí àsùnbà àtìgbà tó rùn bá tó yọ Ànábì sallallahu alaihi wasallam ó pe Sọfwan Sọfwan sọ gbọ́tí àwọn ìrẹ́mí olóǹgbọ́ kí ni èsì lórí àwọn àlàmẹ́rì ọwà dáhùn ó ní jẹ́mọ́ ká tó kú mẹ́un kájọ àtẹ́ntí ń wí àtẹ́ntí ń gbọ́ náà kábẹ̀rù Allah subhanahu wa ta'ala khususan lórí ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí ó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tó bá lò lẹ́rìí kọjẹ́ pé lè kùsúrì ti kọlàb ìmọ̀ tí mọ́ ntọ́nà pé ìmọ̀nà ó kéré gẹ́ ọlọ́run lè pé kátó tó tún máa pọ̀ tí wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ àwọn tí mọ̀ wá àti mọ̀ wá kò síbi tí ìyàwó kan ti wá fẹjú ọkọ rẹ̀ sún ànábì tánàbì wá ń dásẹ̀rí àfún wípé ẹ̀nà lẹ́gbà lọ máa rúkú etí mọ́sálásí lọ máa fọ ilé àlùwà láwọn ọkùnrin kọ sẹ́lẹ̀ dì salawatu rabbi wa salamu alayhi a sì ń pèrò alálùsúnnà lẹ́nu nítorí ipá tẹ́nìkan bá wá ṣẹ̀ láàrin wa tíyàwó rẹ̀ wá fẹjú ẹ̀sùn wà àwọn oko fún wọn wò kò fábù la ilaha illallah ilé o lè ìsíre ó ní bí ẹ̀ṣẹ̀ ní adásí ma o in tó ẹka fi dásí pọ́lá fi ń dásí o torí wípé táa bá ti róbìnrin ẹ̀dẹ̀ mẹ́lẹ̀ àti dọ́kù ẹ̀mẹ́lẹ̀ àwọn amórí ẹ̀sìn ọlọ́run àdórí ẹ̀kodò sọ́fàtùs wọ́n bí i o fa'iddu lil mas'alati jawaban bar bi ma se ma sonu on kálukú ó máa múra le dolohun pẹ̀lú nti edolohun lo wo bi pe wo ni bi nku kokoko wo inayan sawfa tus'alun fa'iddu lil mas'alati jawaba on kálukú ó máa múra le de nti yóò fi dá Allah subhanahu wa ta'ala fi dá ló ọ̀rọ̀ náà tọ́kálẹ̀ yìí anúbì sọ̀rọ̀ ọ̀sán wọn sọ wípé sọfúwán èyí tí àwọn ẹ̀kọ́ sọ nípa ọmọ ànà tí bá ń kírun kí lọ bá dé bẹ́ẹ̀ ó ní ànábì sọ̀sọ́lám bẹ́ẹ̀ sí wo obìnrin tó bá fẹ́ kírun nù lé yóò máa sọ فتقرأ بالتي قرأت بها in tó bá gbọ́ mi náà ká náà lónú ọkà adébí èmi sí ń gbọ́yé èmi ní òmù ń gbọ́yé bẹ́ẹ̀ wípé inú lé kànkẹ́ náà ń gbé fẹ́ àti mi kò kìtì ẹ̀ kúrò aláwọ̀ kúlẹ̀ àwọn ọmọ fìláṣẹ́ ọkà ilẹ̀-èkejì èmì gbọ́ yíba wípé ìgbòjẹ́nu lé kàǹkaná tó jẹ́rù òun kàǹkaná ó di pé láàdáa ń tààjọ kan tó bá jẹ́ 100 50-50 wó fún àwọn òní fẹ́ni ọ̀kan lórí lórí mọ́ ó ń sọ ọlọ́run ní sọfúwánì bọ́lọ̀ ń ìjọmọ́rọ̀lọ́rùn bẹ́ẹ̀ ní ẹ̀fí sinmi tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo tó ń kàlùkù yí bá ká wọ́n fún ládá àti ẹ̀ lódìdí lórí ìtọ́ka láwọ́ká net súrọ̀tán wáṣídàtán lakáfàtí náà kápẹ́ súrọ̀ kẹgbẹ̀rẹ̀ lọ́n sọ̀kalẹ̀ tó jẹ́ pé iná àtọ́ iná kàlùkàufar fasalli li rabbika wanhar inna shanaka wal abtar sọfọ́nù ní ọ̀dá ẹlẹ́ẹ̀kejì yùfàtírù ní ìdásùn tí ń bá gbáwẹ̀ yóò jáwẹ̀ yẹn wà á nà rẹ́dùnù ṣáàbùn emí sire ọ̀dọ́ ni mí ìsì ní jí òmìnkan lọ lọ́nyàwó àwẹ̀ ní sáà lè bí fi máa bẹ̀rẹ̀ wípé látàsù mannamrọ́ àtún illa bi ibni zawjiha obìnrin kan ò gbọdọ̀ gbà àwẹ̀ fọ́ lọ́n tí è bá sáwẹ̀ ọ̀ranyàn àfi kọ́kọ rẹ̀ ọmọ sí tọ́ bá jẹ́ kọ́kọ rẹ̀ ń bẹ lé jàmáà ẹjẹ́ a máa bú ànábìyẹ o anúsọ̀rọ̀ sálàm ọwọ́ láti wá fọ́lá àkáyé wa ni kò wá láti wá dọ́lù làkáyé wa obìnrin kan ò máa gbà àwẹ̀ àti pẹ̀lú àṣẹ ọkọ rẹ̀ nígbàwó tọkọ rẹ̀ ọba travel ọwá gbésáàrì iwájú ẹlẹ́ àgbésáàrì iwájú 5 kilo 510 ní wá ń pe àbùtẹ́ wà lábújá nẹ́tíwọ́kì ọ̀dá ẹgbàwé mẹ́ndé fọ́lọ́n àbùsẹ́sẹ̀ wà fún ọ lésì nẹ́tíwọ́kì wà dáa ní 5:42 nkú bí 2-3 minutes tí fájí wọ́n lọ ẹlé àtírè tí wọ́n bá yọ́n jẹjẹ o ni wọ́n parí búrẹ́dì tó rẹ̀ nìra níjókòó ẹ̀kan tí kọ́ọ̀pù kan tí ọwọ́ tà méjì ìkẹ́kọ̀ọ́ sí ìsinú gbẹ̀ àfisẹ́sẹ̀ wà ní ah, gbàwẹ́ àmì ìfisílẹ̀ ah, sàrí òsè jẹmọ́ ọwọ́ abẹ́rẹ̀ àwẹ̀ lágbàyípo umu wa dákúnlẹ̀ rùn 12 grade ẹ̀sìn wọ̀ sọ kọ́kọ́ kọ́ ànábí ọ̀wà sọ àdìdìdìrìn ọkọ̀ mi ò sí lé fúrí èmì fún níra mi nígbàwẹ́rẹ́ ìṣò ọlọ́ọ̀bọ̀ gbà ṣùgbọ́n tọ́kọ bá ń bẹ lé ìyàwó ọ̀lẹ́tọ̀ láti máa gbà àwẹ̀ ìfisúnmọ́ náà àfi kọ́ gbáyọ̀ǹda lọ́dọ̀ ọba alé rẹ̀ tó bá gbáyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tí bá alé rẹ̀ tún wá padà bùkátà sí ìdájọ́ mi sọ̀nà sáàbù ní ọba gbàwẹ́ ń padà àbíkọ́ ní ìgbà àbíyọ́gbà tí ó gbà padà tí ó wà jẹ́ san gbèsè ojú rí ọlọ́run padà èèyàn ọ̀rọ̀ tá padà kò sí wẹ́wẹ́ tá dìbẹ̀ ní inṣàlá rahman ala kulli hal àbí wa ń sọ fún ìyàwó sọ fún wani ní tẹ́lẹ̀ ìwọlọ jẹ̀bi o kọwa ní jẹ́ ìdájọ́ lórí ìwọ nìkan gbogbo obìnrin pátá la tasumanna imra'atun èyí kéyìn ní ayóbi ọgbọ́dọ̀ gbáwẹ̀ illa bi zawjiha nínú wáyà ní wà zawjuha shahidun illa bi ibnihi tọ́kọ rẹ̀ sí wà lé àti pẹ̀lú yọ̀ndọ̀ ọkọ rẹ̀ fine ẹlẹ́ẹ̀kẹta wá ń kọ́ ọ ní èè kásùnbà àfìgbà tó rùn bá tó yọ ó ní ya Rasulullah inna ahlu baitin qad urifa lana dhalik wala nastaykiru hatta tatlu ash-shams ní ìwáyà ní ana thaqilu ar-ra's kìí ṣe pé mọ̀ máa máa nábi o inú ẹrẹ́bí ti wà lọ́wà àjẹbí ìdílé wa ni táa bá egbórílẹ̀ pàá sùn lọ báyìí oòrùn bí kúláwà sùn àti ṣe é jí àti bẹ́ẹ̀ tí bá ń jẹ ọba dáràn náà bá ń gbóyàn gò tí ò tún tí ò mìíràn nǹkan ọjà lẹ́rìn kọ̀pọ̀ nú ẹ̀jẹ̀ àwọn máa fọmọ́ ó tó jí ọmọ ìyà tó sùn bí bí àwọn sí parọ́ jù bẹ́ẹ̀ lọ kọ́dà kọ́ máa lágbó létí ìrún ìgbọ́ ọlọ́m bá fẹ́ ta àwọn jí láwọn jí padà àti jí ó sọ́rọ̀ wá sọ wípé ìdàtẹ̀ ìkọ́ta kápẹ́ bọ́lọ̀ ń ṣe ṣe ìwọ́nu bó ṣe tàwọn mọ̀lẹ́bí yínú ìgbọ́ bá ti ń jí yá máa kì jọmọ́ àṣánà bí yọ ǹdafẹ́ nìkan pé kọ́ máa kí ìrùn àṣùbá nígbà tó rùn bá yọ ṣe ń dá abẹ́ tú sínú kálà ilé ìṣesí kan ni ẹn tó lọ mọ́ tó dárú ṣe sí ìwé sẹ́rẹ̀ ní sí ń bá àjẹ́ kèé ṣe tèmi àwa fẹ́ sáré sọ̀rọ̀ kékeré kan orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ẹ wojó tí à nẹ́bì ti dájọ́ yìí níwọ̀n tẹ́ sáà ń bọ̀ látogun wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n sinmi lóòrùn ìyàwó Aisha wọ́n kú ònú haudaj ilé tí a máa ń kọ́ sí ẹ̀yìn ẹ̀ṣin tàbí rákùnrin láti lọ rí gbẹ̀nsẹ̀ ẹlọ bọ́bùkátà wọ́n bọ́bùkátà tàn kí wọ́n mọ̀ bọ̀ padà ẹgbà ọ̀rọ̀ ohun orí má wọ́n wá padà sọ́rọ̀ bí sẹ́ẹ̀ ti lọ sí bùkátà láti wá ẹgbà ọ̀rọ̀ orí pé wọ́n wá ànábì yọ̀ǹda pé ẹjẹ́ lọ àtàwọn àti gbogbo àwọn wọ́n lọ ràkúnmí wọn ọ̀wọ́ ní kẹsí pé yọ́lọ̀ sí ràkúnmí wò pé ẹ̀ yọ́lọ̀ sí létí mẹ́lẹ́yìn haúdẹ́dì wípé sáràkùn mọ̀ wá òṣẹ́ wà mẹ́ o ó wọ́n mọ̀ ràkúnmí òǹkẹ́jì ràkúnmí pẹ́pẹ́pẹ́ ní bá tún wà lọ kọmùgbòkó sí yà ní ẹ̀yìn ràkúnmí ìyá padà níbi tẹ́ ti ń wá ẹ̀gbà ọ̀rùn wọ́n rí tán wọ́n padà wà síbi tí ẹ ti kú wọn ọ̀bẹ̀ ní ẹ̀kan mọ́ nílẹ̀ pápá múnẹ́fẹ́ mẹ́rin lọ ó ti sú wọn wọ́n wá jókòó lọ́lẹ́gbà wa ń bọ̀ lẹ́yìn tí ẹ̀ tọ́rọ ti ni o ó ti sùn lọ òun ń bọ̀ lẹ́yìn lẹ́yìn títà ń sára lọ bá rí tàwádù lọ kọ́ alìkẹ́lẹ̀ dúdú yìí ah, inna lillahi wa ji'un ilé ìwọ̀n ọ ìyàwó agbẹ̀sìn ó sì fàjánu ẹ̀sìn ìmúbọ̀ mẹ́dínà ebi ń tàn mọ̀nà fíkìrí nù ti ń rú sọmọ́ wípé ọlọ́mọ́sàrí lórí ibò jẹ́mọ́ ẹ̀ṣẹ́ rí alìmọ́nù bil qadar tí wọ́n bá ti yọ́kò nù séèyàn èyàn olè wàlìjẹ̀ náà ìwìkú ìwá pọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa yóò ti pẹ̀rẹ̀ mùsùlùmí kọ́dà ẹ̀ẹ́rẹ́ lómi tí ó gbẹ̀mọ́ yóò lóhun ṣe wáàtì kọ́ máa sọ wípé àtàyé wá ìlú láfíyà ikò tí ń tàà sí wà nínú méjèèjì àtàyé àti ìlú torí pé tẹ́ bá ti lá àtàyé wá àtìlúyà àtìranyà a ní choice lórí eléyìn torí àlọ́lọ́ òfin ní gbẹ̀dàjọ́ lẹ́jọ́ gbẹ̀lẹ̀ kí a máa ọlọ́nlàbùn kó se mistake kọ́ sẹ́nìkan tí ò ní rójúrí ọlọ́jọ́ gbẹ̀lẹ̀ kí a máa wọ́n wà ní kí ló kó

tó ti sọnù fún ọ̀pọ̀lọpọ̀ e, gbogbo èyí tó súnmọ́ wà iná táa bá ti bẹ̀rẹ̀ láti bẹ̀ wà láti nífẹ̀ẹ́ni yọ máa rújọ bọ̀dá rẹ̀ káàkiri bọ̀dá rẹ̀ nù ẹn tí wọ́n bí ọlé nù wọ́n ti bí ọlé e, àdúọ̀ràn ọlọ́sànú mi o gbogbo àti ń bà wáyé o bọ̀dá rẹ̀ ní ọjọ́ wà wájú mi o níbo lọ wà tí ọlọ́njẹ́ àbárí ó bíá ọlọ́njẹ́ yàrí ó bí a wà lẹ́ àdúọ́ràn ẹn fẹ́ sàdúwà ń bú ọwà wọ́n wà lẹ̀ fún ọni tí wọ́n wà lẹ̀ fún ti ẹnu alìmánù bil qadar ọbẹ̀lá torí kí lọ fẹ́ mọ́ mi lójú rẹ wọ́n ní kí ní a ń bá mi ní ọmọ tó lé àlùwàlá mọ́sálásí wá sí láì àá ah, tí ẹ̀jẹ̀ kọ́ jẹ́rù buhari ló bíyàn hmm? ìgbésí ayé èèyàn bá ti yájú báyìí lọ sí ẹ̀mọ̀ pé tí ń sọ fọ́lọ̀ ní pé ọlọ́run ọgbà kò sí mà ní sì jọ́ lọ́nà ní Trump ìsìn náà ní Ah, màkà ma ń lọ gbogbo tó bá wùmí ẹwà bí pé tó bá di tó bẹ́ dìwọ̀n ẹ̀yẹ bí pé tí lọ́bẹ́ mọ̀ fi ṣe èyí tí <laughs> ò ní túnmọ̀ kẹ́ màmá tọ́ káàkiri gbogbo tó bá wùmí màmá lọ rí ní gba físà àwọn mọ̀nàtíkì ebi tí ń rọ́ sọmọ́nù jẹmọ́ tí bá ní ìlànà bí yọ dáfúì nígbà tó ti mọ̀ nǹkan yẹ mọ̀ wọ́n nǹkan lónìí tẹ́lẹ̀ sí sọ̀fọ́ánù náà ẹtí wọ́n sọ̀fọ́nù tí wọ́n tó parọ́ mẹ́yìn fi ya wa Aisha radiyallahu ta'ala anha sọ̀fọ́nù jọ́nà lọ́rùn kè marí kè sí àbúrúkú àtúwàmbọ̀ jama'a ẹjíá ma bọ́ náà lù lára gbogbo àwọn èèyàn in téèyàn ọ yà ní àyà ṣùgbọ́n àwọn onímímà wọ́n sọ àwọn tọ́nà ń tún fún lọ́pọ̀lọ̀ tí wọ́n jágbàlagbà náà tó gbọ́ wọ́n ni ah, sàdákàtì èyí mímà wípé kò ìyàwó iṣẹ́ ọ̀tẹ̀ wọn kò sí àmànà bíkí o wà láìpọ̀tọ̀ sọ̀fúwánù kí sọ̀fúwánù gẹ́gẹ́ kéré ní ọ̀rọ̀ ànábì gangan ni tágẹ́ẹ̀tì wọn sallallahu alaihi wasallam àwọn bàbá wà nílẹ̀ Yorùbá wọ́n ní ọpọlọ tí èsì kéke wọ́n ní amájálọ́ ẹ̀nàjá kí sájá ń lẹ́fẹ́ náà ẹni wọ́n májálọ́ ní ọfẹ́ náà fìlà lọ bá lórí tébù kọmọ ẹni o àà orí ńlá lórí <laughs> <laughs> yóò wàláì tó dìde fìlà wàláì ẹ̀yìn tí ilé rẹ̀ dàbí kẹrin kéèsè kí ní fìlà sí ẹni fìlà ń tágé tàwíyàn ìlọ́fà tọ́lọ̀ ti gbé ìdàjọ́ wọn wá sọ́nà méjì àwọn tọ́jọ́ wípé mọ̀nàfíkì ní ọ fi wọnú ẹ̀ kò yí àwọn wọ́n lò wọ́n ni àwọn jẹgba 80 àtóbin àtọkùnrin wọn àwọn tó jẹ́ wípé wọ́n pinlẹ̀ mbánàbí yìí lọ láti máa dáṣẹ́ rẹ̀ wọ́n wọnú ìsìlámù wọn ò jẹ́ wọ́n nà wọn lẹ́gba torí kúfù ní bá wọn jà islamu in tó lè fọ àwọn kò sí islamu ló lè fọ wọn wọn ò sì gbá àwọn ọlọ́run èyí tẹ́lẹ̀ ẹ̀ná inú ubayi in sallallahu alaihi wasallam níbo lọ ń lọ búlú tí ń bọ̀ tó fi gbàgbé sùn lọ ẹ̀kọ́ wọ̀ ló fi wá kọ wa جاء في الصحيحين وفي غيرهما من حديث أبي رضي الله عنه ومن حديث ابن حسين ومن حديث أبي قتادة أنا تقول أن صحابة وحديث أبي بن مسعود wọ́n pọ̀ wọ́n fẹ́ tó mẹ́jọ sí mẹ́sàn yóò sì rí bẹ́ẹ̀ ó ní àwà pẹ̀lú ọ̀sọ̀rọ̀sọ́lám àbà lọ sí àjò fa asrayna hatta kunna fi akhiri al-layl àbánàbí làjò àwà rìnrìnrìnrìnrìn látàlẹ́ tó fi di wípé òòrùn ti fẹ́ máa lọ bíi kí wọ́n ti kòmárìn kòmárìn kòmárìn kòmárìn kòmárìn eight nine ten eleven twelve one two àwọn ìkan wọn àdébí sáàrin ti sí àwọn èèyàn bí ìgbà tí ó ti rẹ̀ wọ́n wọ́n ni ah, eh, ah, wọ́n rí wọ́n sàǹsọ́lá ní ara wọn sáàrin ah, bí bá ti lè jẹ́ káti tààrí tààrí sùn ni ẹn tí rìnrìn òru kó ló ń fẹ́ sinmi díẹ̀ anábí ah, wa ní ẹ̀rù ń gbà mí o ó ti rí oúnkàlùkù sára káàkì mú mọ́ra nígbò nílé ẹmọ́ kápa ìsinmi pọ̀ anábí ah, sáàdì fẹ́ sí àwọn èèyàn kèèsí ìfẹ́ fi ara ní àwọn èèyàn sọ́rọ̀ wá tọ̀rọ̀ bí wá sọ́rọ̀ ẹwọ gàù àníbí èsè ó ń ṣe ọlọ́n ti já wẹ̀rì lẹ́yìn àlàáfárí lájò láti fi pọ́rùn ìyàn lẹ́kọ̀ọ́ kọ́dà gbogbo wọn tí wọ́n tó padà wà já wẹ̀ wọn àníbí túbú wọn kí ni tí àníbí dá iná àlọ́fà ìbínú tẹ́mùsọ̀sọ́lá bí nínú hadith abu abdullahi tọwọ́nù sahih dam bukhari anúsùfàánù káwọn jẹmọ́ lẹ́kọ̀ ẹnìkan bá dé nígbàtí ọmọdé àbí lèrè bèèrè ó ní ya Rasulullah kaifa tasul in tí mo wá bí ọ ni pé bóòlò ṣe máa gbáwẹ̀ láti fi wojú rí ọlọ́m bóòlò ṣe máa gbà kaifa tasul àbí ń bínú ìbínú yìí pọ̀tẹ̀ pé umaru olókúnlẹ̀ kòkúnlẹ̀ fún ànábí o umaru bá kúnlẹ̀ ní pé rọ̀bínà billahi rabban isi ma sábà sí sí síun o ti wà náà àdísà náà anábì bínú àwa ti gbàpọ̀ náà yìí náà máa fún islam yà ní pààrọ̀ rẹ̀ ìwọ anábì náà lámà tẹ ojú ẹ̀sẹ̀ rẹ̀mẹ́lẹ̀ láti fi ojú rí ọlọ́n anábì sẹ̀sẹ̀ wà ń dá wọn lóhùn pé tẹbá fẹ́ gbáwẹ̀ ẹgbàwẹ̀ báyìí ẹgbàwẹ̀ báyìí tí ọ̀bá rọ̀ ẹ̀túngbà báyìí àwọn àfáwà ní ẹ̀ underline bínú gọ́dùbà rọ̀sùn kí ló ti fi ń bínú ṣe bí èyí tí ẹran náà kọjá nàbí sí asá náà ni èyí ó sọ wọ́n bẹ̀rẹ̀ ìkà lọ́dọ̀ níbi tí wọ́n máa bínú àwọn mímọ̀ wá jí oyé wa wípé torí èmi àti ẹ̀yìn tá wà lẹ́yìn àwọn sọ̀hábà bóò ní ṣe mọ́ ẹgbà àwẹ̀fọ̀ náà tí n bá fẹ́ wójú rẹ̀ rẹ̀ àníbí ọwà bí pé irú sẹ́wò náà máa ṣe ọkọ̀ mọ̀ ń wà o láti bó lápẹẹrẹ láti Ìbàdàn in tó torú Ìbàdàn lọ sí Kano isi ma wù mí tí n bá lọ bá ń láàárọ̀ kí n tún wò pé kí n tí n bá lọ ní ìdajì tí n bá lè débẹ̀ lálẹ́ ah sọ́kàwé mọ̀ máa sáàbà rí tẹ́lẹ̀ ma máa gbẹ́ tààrí náà ọkọ̀ sáàmà gbẹ́lẹ̀ olóòrùn sí gbóǹkẹ́ ní ah, à ẹja mọ́ bá kó lódò tí ẹ̀ fáwọn ẹ̀ṣẹ́ ẹ̀hùn mọ́ a máa bọ́lọ̀ ń fa wẹ̀lú ó ṣe díẹ̀ ewé wọ́n tó ní à ah, ìrọ̀wó dákúwá ilẹ̀ ọwọ́ mo fi pàkúta tó bá sọ́rù rẹ̀ tẹ́tí ń ṣe ọsọ̀tán àdébí òtún lè bí pé bóòlù sí lè mú oúnjẹ mára sí máa máa jẹ́ tẹ́ mẹ́fà lójúmọ́ náà sọmọ̀ pé wọ́n mọ̀ bí wọ́n ṣe bá sọ̀rọ̀ ọwọ́ ń bá nàbí sọ̀rọ̀ pé kẹfà tẹ̀sùn rí ànàbí bóòlù ṣe máa gbáwẹ̀ náà bọ́ọ̀lù bí wọ́n sọ tí ẹ̀ bọ́ọ̀lù ń ṣe fóònù lágbára yìí táwa mọ́pa lórí ẹ̀ táàbọ̀ nǹkan mìíràn ọ̀rọ̀ ó dèrò àwọn àtàbọ̀lẹ̀ yìí fàkọ́rọ̀ sàfàlàm ìbí náà nàbí ìtún bí náà lórí iṣẹ́ tí ẹ gbélé lọ pé mọ́lẹ̀ àwọn èèyàn lẹ́yìn mi salawatu rabbi wa salamu alayhi ó ń sọ ọlọ́run sáà ń gbọ́ táwọn èèyàn ti ń kùn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. àdúgbì bá ní ẹrù ń bà mí kẹ́ ẹ mọ́nà ọ̀sán lọ ah. wọ́n dàbí àtà ẹgbẹ́ àgbogbo àti táwọn èèyàn ti ń parúgbọ̀ gbẹ̀ká sí mi ọ̀dá bí èsì mi ọ̀gáníkó náà fọkàn sí ọ̀dà asubọ́ ò ní pẹ́ mọ́ ah. ọ̀dà ní ìṣàlá ọ̀dà ni ó jẹ́ fún fajiri ah bìlálù ní ànàbí kágbẹ́gbẹ́ orí káfíní èmi india ẹ̀dá ẹjẹ́ sùn india àdúgbò ọ̀fara ẹ̀kalẹ̀ olóò fara ǹkalẹ̀ ọ̀fara ẹ̀kalẹ̀ bìdálò fara ǹkalẹ̀ ó sọ́rọ̀ ní òbúrú ọya ẹ máa sọ ẹrù kalẹ̀ fàwàkọ́ àná wákọ́ àtán láwákọ́ àtà áhìlá indal musafiri minha lafdi imam bukhari nu torí ọ̀nà mẹ́ta imam bukhari ti bàbí ìfèwá labá sùn nígbàtà sùn oorun yìí àfẹ́ rí oorun tó gùn tó lọ́dún arìnrìn àjò tó ti rẹ̀ tí wá ń sinmi wọ́n sùn lọ nínú ẹgbàwá kan abu mikbar bí kẹsìrì min olókọ́kọ́ jí inú ẹgbàwá mi umaru olókọ́kọ́ jí nínú ẹgbàwá abubakir olókọ́kọ́ ji inu ẹgbàwá mi àríbìlò ti awon jí wa ni ní sí nǹkan ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan àbọ̀pọ̀lọpọ̀ bà lọ́sẹ̀lẹ̀ awon apá kan lati ko kó gbàdí ìsìnyẹjọ́ kí wọ́n wá jọ kí wọ́n sọ gbé ẹ̀dẹ́yọ kan ṣùgbọ́n lè gan láti rí bẹ́ẹ̀ ṣe tó ń túmọ̀ sí pé nǹkan ìrùwáyà kan àbákìlọ̀ kọ́kọ́ jí fàjálàtà fàkọ́àdà ìdàrọ́sì ọwà lọ jókòó bí orí ànàbí <sighs> ṣe kò lè sọ̀rọ̀ òkè ibi sáà ìjọ pé ah, àtàkọ̀bà umaru náà bá tají bí o ṣe tají ó rí bí àbákì sáà ń ṣe wọ́n sì ti rọrùn tó ti yọ inú wáyà mi ó ní bẹ́ẹ̀ mọ̀mọ́ kó tó kẹyàn wọ́n ní wàkánà láàyò kọ̀b tàbírù yẹn ní agbára káfẹ́ tí yóò bá yọ́ ma bàbá láti púpọ̀ ìgbà tánàbí bá tó tají fún rẹ̀ tí a bá dìjọ wà pọ̀pọ̀ lánàbí tó bá sùn àìjí kí ló fàtà àtọ́ abẹ̀rẹ̀ fi jẹ́ ànàbí ẹ̀kọ́ ní tòótọ́ ké torí pé àmà mhm. bọ́yá yẹnzilu àléyìn lè wáhàyí ó lè jẹ́ wípé wọ́n bá sọ̀rọ̀ lọ tí ẹ̀ báhùn jẹ́mọ́ àwọ̀ àdìmú káwọ́kọ́ clear mẹ́sí alamẹ́un ẹni ọ bá sọ lásìkò oòrùn a mọ̀ jí àbá nìjí ájì àsìmẹ̀jì gbogbo ẹni bá sùn tásìkò oòrùn bá tó táà mọ̀pọ̀ rẹ̀ ni ara ọ̀yá ṣẹ́jú wa náà lè lo ogun sojú ọ̀nà ilé ìgbàbẹ́rẹ́ àníjì nítorí pé aláàrẹ tẹ̀lẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ọlọ́run tí yọ̀dá púpọ̀ ma kí òun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ yóò kí àsùbá lásìkò rẹ̀ àìlà ó lè mọ́kí tí ó kí lásìkò àlàtàrí ó sì lè kí àìlà àtàlàtàrí papọ̀ lásìkò kankaná inú aláàrẹ o tọ́ ń fi tọ́ kawó ìwọ ọlọ withdraw 10 million ní báńkì nígbà ọ̀láìwọ̀ àtàrọ oríkà sáà nǹkan mi báyìí lọ tó ń jókòó kí nínú báńkì ìwọ kí ń wí o ẹ̀tì ẹ̀bá ní bí i màmá wà kí ló tí ó máa jókòó kí ọ̀n màmá tí mo rí ní ìfin lọ́jà àbúríjà tí wá rí wébẹ̀ ra nǹkan nǹkan kọ́ ọbẹ̀ nígbàtí nǹkan mọ́ padà ní ṣọ́ọ̀bù ìtẹ́ ẹ̀bá kàbà lónìí ẹ̀rí wípé èṣù káàkiri gbogbo ayé ẹbà tó ráwọ obẹ̀ náà ìwọ́n ló ṣètò wà fùtẹ̀ ní ìsìnkú yípo sí ìyípo sọ yọba ti jókò ìwọ́n rìn láti òtẹ́ẹ̀lì rẹ tó rìn dénú ah, ni tí ó bá yẹ kí méjì báyìí ìjókò wọ́n ti mọ̀ kí ogbó yòókù bóyá wọ́n tó wá ní àfáà kan tó sọ fún ẹni o pé ìrún obìnrin o ìjókò ní ti kò yé mi ẹni tí ó kírù ń jòkó aláàrẹ̀ ni ọlọ́run mẹ́sìn aláàrẹ̀ tayi la ilaha illallah anábì sallallahu alaihi wasallam wọ́n èjì torí kí ni ẹ̀kọ́ ni fún tó ní pé ànábì yàtọ̀ sí a salawatu rabbi wa fine Qur'an ayat ara fi kàkí mọ́pẹ̀ ayat kan wọn wá sọ́fà nàbí mẹ́lú ojú oorun abadan ojú ayé lò láti bẹ̀rẹ̀ rẹ̀ bí òpin ṣùgbọ́n nàbí bá a ṣe jọmọ̀ wípé aláwọn nàbí ọlọ́run wáhíyù ni tí a nàbí aláàtí atẹ́ òpòkúnnù mọ̀sù ọ̀dàrù sí èsì kéke táwọn ẹgbẹ́ bá ti lálà ìntọ́fẹ́ ìntọ́lọ̀ ń fẹ́ sọ fún ọlọ́sọ fún ó sọ sọ̀rọ̀ sọ́lá ogun bọ̀ ó ní òun rí àwọn sàbẹ́ inni ra'aytu baqara baqara tuzbah ànábì orí àmà lútọ̀ pọ̀ tí wọ́n ń dún wọn hmm. kùbẹ́ ìlú gbà tí wọ́n sì lọ jagun ó ṣúdù tààrà jagun ó ṣúdù ó ní ànábì lálàun ah, ẹ̀mí ànábì wà bàjẹ́ torí ànàbí túmọ̀ rẹ̀ wípé á ah, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ náà sàbẹ̀ mi bọ́ọ̀lù tó wá jọra wọn pẹ̀lú ọ̀dọ̀ yẹn ṣùgbọ́n bá wọ̀n wò bashar bá bá ṣàrù basharu bákan náà tá a bá gbé lọ sí bákọrù náà bákankan náà ni bá

tààlà lè túnmọ̀ rú àláhùn ọ́n sàtàlám ya Rasulullah ó bèèbè lọ láláhùn inni ra'aytuka annaka qad qutilta wa qutti'at a'dha'uka udwan udwan wa ju'ila shay'un minha fi hijri annabi mulala wípé wọ́n pa wọ́n wá ń gí ọ léríkì léríkì léríkì léríkì ṣùgbọ́n tó wá jẹ́bànú jẹ́jú wọ́n bá mú ọ̀kan ní àwọn eríkì rẹ̀ kan tí wọ́n gé wọ́n bá jù yára mi àníbí wà bú ẹ̀rìn khairan rọ̀ àì kò sábúrú ní torí dáadáa ní torí hmm? ẹni tí bá ìṣẹ̀rọ̀ ẹ̀rù ń bà níbi dáadáa ní ègìgí ànàbí náà sáni salawatu rabbi wa salamu alayhi ìlọ́pàá tó fi jẹ́ wípé à ń sọ ládéhùn àti sọ ní tí ọmọ lọ́dún mẹ́wàá ní yànà bóríjà wípé a sọ̀rọ̀ nípa alimanamat àti ìsọ kọlọ̀njọ́ jẹ́ ìkọ́mẹ́tì ìgbẹ̀mí ìfẹ́ sọ́láàbọ̀ alimanamat in tó ní lálàtí ó rí bẹ́ẹ̀ sọ́mọ eke lè lálà tí ó rí bẹ́ẹ̀ tí obìnrin lè lálà lásìkò tí ò nírun táàkọ̀kàn sí pé àlá ni sọ́kùrọ̀ lè lálà tí ó rí bẹ́ẹ̀ sẹ́ntí olóòtọ́ lè lálà tí ó ní rí bẹ́ẹ̀ àwọn mọ̀ṣákìlù ti mọ́ ń dàrú níbi àlá ìrìn lálàpín sí aláìwárẹ̀ ìǹkankanni tó níbi táwà lórí rẹ̀ a fi ń sọ fún àwí pé wọ́n èdí ànàbí torí wípé ọlọ́run lè máa bá sọ̀rọ̀ lójú rẹ̀ tayib Ànábì sallallahu alaihi wasallam nínú wáyà kan àbákìrì jí ojókòó níbi ìgbèrí ànàbí sọ̀rọ̀sọ́lọ́ kò lè sọ̀rọ̀ òkè umaru tají sí kejì bí wọ́n se jí orí àbákiri òun wò pé ìmọ̀ bá wá jókò báyìí ṣe bá ṣe wá wà rẹ̀ tí àìláyè wọlé àrùbíyẹ tí ìtají ni umaru ní ìwáyà mi ajiwafa ziyada bẹ̀rẹ̀ náà muslim bá tí ó bá pèèyàn ní ajiwafu o lẹ́ tó jẹ́ wípé ya kúrújù sọ́wọ́tùrú mi jẹ́ ó fi ìbì kúwà ẹn tó lè pariwo tí gbogbo kò yóò wù tí òun ó bọ́ọ̀dẹ̀ bí ẹn tẹ́ lo máìkì bẹ́ẹ̀ ni Umar ó ní òun tó fi lè pariwo ohun yẹn ló wá jí ànábì àwọn apákan àfà ní Abubakar sáà lébù pé n tó ṣe ó kú díẹ̀ káàtò àbábákìrì sáà lẹ́yìn pé n tó ṣe bó ṣe yí ṣe nù Umaru sáà lẹ́yìn Umaru sáà lè bú àkọ́kọ́ èébú àwọn sọ̀hábà ò sí lẹ́nu ẹni kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn ó ń là ń kọ́ jàmá àbákìrì tó jókòó kọsẹ̀ ni fún gbogbo kèèsí ìsorí kankan náà ni máa wọ́já ẹ̀rù orí tó tóbi lọ́já orí tó kéré lọ́já orí tó straight yọ wọ̀já orí tó tó straight yọ wọ̀já ẹn tó jẹ́ pé fún rẹ̀ lọ wájá yọ wà ẹn tí ara lọ́jà tó tẹ lọ́rùn yọ wà ẹn tí lọ́jà tí ò tẹ lọ́rùn yọ wà ẹn tí kò náà lóní tọ́wọ́rọ̀ lọ́jà kò tẹ lọ́rùn mọ́sátùmákáàkì ọwọ́já so ẹn bá wá dọ́jọ́ àlẹ́ ó níwọ̀n ní ẹgbẹ́gbà lọ́wọ́ rẹ̀ bánàbí sí wa mọ́ bá gbogbo wọn ló ń kọ́ ọ̀kanú ìlọ́fà tó fi jẹ́ pé èèyàn máa wo àwọn olórí níwò ẹ̀ntọ́gọ̀ tọ́lọ ń bá ti fi èèyàn so lórí ń bì kan ọlọ́run

ó sì dọ̀ lójú ó náà ń tẹ́jẹ́ náà tọ́tẹ́ lọ́rùn tọ́tẹ́ lójú ìmú galgbọ́dá ní jàmá láwọ̀tá àtìmọ̀ pẹ̀tẹ́ èèyàn bá ti mú nǹkan mí wà tí ọba ti jẹ́ ìsìlámù wà láì òfìfo ni ni kó dúó déédéé kó mọ̀ wípé ìtọ́lọ ń fò yìí ó lọ ga ore ṣùgbọ́n ipò tọ̀wọ́ yìí tẹ́mi mọ̀ yàn bẹ́ ìbọ̀rọ̀ ló fi bẹ̀ ìjọ náà ló fi bẹ̀ àpẹẹlẹ́ ń gbọ́dọ̀ tọ̀dọ̀ tèmi wá nítorí pé vílù tí gómìnà bá yìí fẹ́nu ẹ̀sọ́ láàrin ìtẹ̀jú méjì sí pé ẹwọ oṣù mi o ọlọ ilé wa o fún di Ọ̀yọ́ state láti federal ni o confederal ni o wọ́n wá gómìnà míì tí wọ́n yẹ o wàláhì wàláhì ẹ̀mí tó lè bọ́nú Ìbàdàn kílẹ̀ ò tó sú lónìí ọlọ́run ìmọ̀ yẹ kọ̀sẹ́ǹsẹ̀ tí ọkọ̀ kọ̀ǹtúrò ọ̀rùn ọlọ́pàá kọ̀sẹ́ǹsẹ̀ ọkọ̀ kọ̀ǹtúrò òmùfó kọ̀sẹ́ǹsẹ̀ ọkọ̀ pé so fún díẹ̀ yẹ̀yàn mọ́ Ọ̀yọ́ state ìjọba wọn kálukú kókẹ̀ sọ ẹgbẹ́kun sọ́lọ́n bá bẹ̀rẹ̀ kẹta kọ́kọ́ òjò lórí òjì ọlọ́run àbí èso òjì ọlọ́run bọ́lá bọ́lá bí ìsẹ̀pẹ̀nu bínú wọn ìfìlà àrùn ọjà tó jẹ mọ́ dágì bó ṣe kéré nínú dúkìá Ọ̀yọ́ state tó yìí ọjà so eh, ìjẹba fojú èmi ò lónìí mọ̀ ń lọ lé o ìtọ́jà bá rí ọsọ rẹ̀ ẹ̀dà hmm. kí máa mú odó ẹ̀dàkùnjọ́ aláwá kí ní tóòtọ́ mo dé bí dúó wọ́n bá yọwó mọ́ọ́lá hmm. hmm. náà yọwó mọ́ọ́lá ní ẹ́ síkì lórí ẹ̀ ìmọ̀ náà ló mọ́ta sí báyìí òjì ọlọ́run ni ayéraki bí ti wá ń lọ́nu bá lẹ́nu lẹ́nà òjì ẹ̀wọ̀n lókè wà ti sí bá lẹ́ kéése pé kú o a mọ ìṣesí àwọn obìnrin o téèyàn bá ti níbi ìyàwó kan lọ inú lórí ọmọ fìsín ma mọ fìsọ́n ọwọ́ akù kí ẹni tó níbi ìyàwó kan lọ kó nílà káyì kọ́ mọ̀ pé òun ló ń fi lẹ́sìn òun ló ń fi ilé sọ̀n ẹ̀ẹ́rì pé àyà wa wọ́n á dọ̀rẹ̀ wọ́n wà máa dáǹkó ìyàwó ọ̀pọ̀ máa yàlé bá ti lọ tọkọ bá ti kú ẹ̀ẹ́rì gbogbo ẹ̀fẹ́ máa ah, ìmọ̀ olóòyà àti ìwà gbọ́rù kankan mọ́ ètò pẹ́ tí ń dàrú tí ń dàrú ní òsì máa tọ́bá wá wà ní ìsìn kọmọ àmàpọ̀ náà ló ń dàrú torí wọ̀ iná ló wú jẹ́ǹjẹ́ ala kulli hal Abubakar ọ̀sẹ̀ o Umaru náà ó sì jẹ́gẹ́ o ó ọ̀nà ọ̀sẹ̀ ó ṣọlọ́ntají nínú wáyà míì ما استيقظوا حتى ارتفعت الشمس ارتفعت الشمس اوه اوكي انه هو يعني حر الشمس gbígbóná oòrùn ìlọ tàwọn jí káwàdó mẹ́wọ̀n bí ẹsẹ̀ ń jí ń kọ̀ọ̀kan àwọn ìjíra wọn adébíjì náà bàtàjọ́ wọ́n ni ah oòrùn ti yọ حرام ان تاوجي كيني واتن النبي جاري صلى الله عليه وسلم فداو ركوا اويا هترو هجو كومن سيكا انا بيني يرتحل من مكانكم الذي اصابت في اصابتكم فيه الغفله ان إيه روايه مين هذا موضع هذا منزل عفوا هذا منزل حضركم فيه الشيطان اويا ان كانكم ẹ̀kógbà yín ẹ̀kágbà yín ẹ̀kó sórí ẹ̀sìn ẹjẹ́ alọ́un ẹjẹ́ àpò láàyè òun ti rọ̀rẹ̀ ní o wọ́n sì kírun padà wọ́n tún wá rìn láti bí irú bí lọ sábẹ̀ bíríjì kìlọ́fà kátó padà bọ̀mọ́ kátó pọ̀sọ̀ oṣùọ́lọ́ ló sọ̀rọ̀ ọ̀sọ́bánà sọ̀rọ̀ kódà ibì kan bẹ̀tẹ̀ kí n kílẹ̀ rẹ̀ anẹ́bì bá dojú kọ bìlálù pé yá bìlálù ah ọ̀sàdéhùn tí ó lọ owó sọ́mà ní ó ní ya Rasulullah zahaba bi nafsi alladhi zahaba bi nafsik annabi da gbogbo annabi dada jama musulmi tí ó bá ti lè sọ manafiki ni ọ ẹ ń bá ti pè ànàbí ìntẹ́rọrìsì ka gbégbè sí ayé rọrùn fún ọlọ́ni ọmọ àbájì ẹmọ́ bílẹ̀ rẹ̀ pé sórí rẹ̀ pé orí rẹ̀ pé o ẹ mọ́ bèèrè pé sọ òsinmi kò sí wà láìfò sí mi ó ní ọmọ fún òsinmi tó lánú ẹ̀ta ní wọn tẹ́rọrìsì inú mi fi dùn pírẹ́sẹ̀ntì wa Jonathan kò fún olórí oyè tó fi fẹnu ẹ̀ sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ṣe tẹ́rọrìsì o ẹ̀sìn yìí náà kìí ṣẹ̀sìn tẹ́rọrìsì o gbogbo àwọn tí wọ́n ń fi òṣèlú tàbí ìfẹ́nú wọn dàlúrú ló kọ ìsìláàmù orí bẹ́ẹ̀ o níjọ́ tó fẹ́ kí akọ́dún léyà kan fọ́wàtà abánátí ó sọ jáde tó clear sí a gbogbo kìtẹ́rìtì sí bẹ́ Nàìjíríà pátá wọ́n mọ̀ pé ìsìláàmù kò gbé terrorism lọ́wọ́ wọ́n mọ̀ ń wó ni ìwé tí ń bẹ lọ́wọ́ wọn tí ń pè ń kúrà ní ti ǹkan kò sí ìwé àlàáfíà tó tó tó mọ́ lórílẹ̀ sẹ́ẹ̀sì wo ìmọ̀lọ́dọ̀ ọlọ́run ìmọ̀lọ́dọ̀ ọlọ́run tó bá fẹ́ sànú àwọn èèyàn gbà mí yọ́ wà gbé òdodo gba inú òpùrọ́ yóò gbé ọ̀rọ̀ fẹ́ yí gbẹnu ọ̀tá tó bá sì fẹ́ tú ẹlòmí náà láti rí inú fi jẹ́ pé kọ̀ da kéèyàn máa fi bí òṣè rí sọ́lọ̀ nǹkan máa fi gbá wáńta ó ti mọ̀ pé èjì lóru ó mọ̀ pé ègbà wẹ̀ ó mọ̀ pé tíra wà fúra ní ẹnìkan wá ṣẹ̀ ọ̀sán ẹ má bẹ̀mí o títí ìkùrà ní rèé tí n bá gbé téèpè sẹ́nu yìí títí ìkùrà ní tí n bá gbé téèpè àti tí ò bá ṣe pé inú yìí àpò nítorí pé mo máa fi gbáwẹ̀ fọ́lọ̀ lókun èyí sì gbáwẹ̀ wà lé ọlọ́wọ́ ti láti rí ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́kọ ni yáwó èèyàn nígbà tásìkò yẹn bá tó mo fóókọ bo abàkan láti rí òsàkàtẹ́ ń se ń bẹ̀dì sí o ti dìlú o fáfàrà nẹ́ra wọkọ̀ láti bí ìdí rẹ̀ láwọn èèyàn bá lọ sábà wọ́n sàlọ kẹsẹ̀gàn ọwá tẹ́dẹ́rẹ́gbà tí wọ́n ń se òsàn àwọn afálùsúnà méjì náà mitsusak ibi tí sọ̀kùnwọ́dé ni àwọn ilé àwọn náà wá kankana tí wọ́n ni ìwọ́n náà wọ́n mọ̀ tó ń sọ̀rọ̀ ah, kí náà wùnyàn ti báyìí sí kankan àwọn fáwọn sọ̀kà ah, ó rárá dánira ah. àwọn àbá ní àfẹ́ ìdákun ń tẹ́ ẹ̀bá wá bí ní kẹ́ẹ̀kọ́ jùmọ́ ẹmẹ́ lọ sí bí tẹ bá mọ̀ pẹ́ẹ̀fẹ́ lọ bẹ̀ ẹ̀bọ́ sí ẹmú òkúta méjì ẹ fi kan sí tí ọ̀tún àìjẹ́bẹ̀ tẹ gbé kẹtẹ̀kẹ́ ní ọmọ sọ́hun wọ́n ni àwọn gbéta lámẹ́jì tí bá lọ wọ́n bá lọ bẹ̀ ké pẹ́tẹ̀jú márùn làlìjànú ó ta ń bá kún ẹlẹ́kẹ̀ ní abánadẹ̀ làwọn àfáàbá ní abá wí in tó tó ọmọ rẹ̀ ọlọ́gbóǹlù àrin ọjà kọ́dà kó ní bílíọ̀nù lé ọgbọ́dọ̀ nà ní ọlórí ń bẹ̀ ohun ibi ń tẹ́ ẹ bá gbàjọ ní ó ti máa jẹ ó ti máa mú o àwọn àfáà bá ń yọ̀rọ̀ bá wọn nígbà táwọn ìwà ń sọ̀rọ̀ ẹn tó wá sojú ẹ̀ wá sọ fún mi mo ní ó ní sílàmù ìwà ń gbẹ̀rẹ̀ pẹ̀lú inú o wọ́n bá ti ànáyé ànáyé súnà súnà ṣẹ́bí ló ń kún àmọ́lẹ̀ àríkẹ́ mọ́tàlẹ̀ ìrẹ̀lẹ́ ní òṣàjọ́ta lọ àwọn kẹfẹ́ ní àṣẹ́rí pé wọ́n wọ́ ìsìlámù lẹ̀ mo ní wà lẹ́wọ̀n wọ́n ti pera wọn ní tí wọn ò jẹ́ fáwọn ẹrú ọlọ́run ní gbangba láti fi gbá wọn bí wọ́n ṣe rí sọ́lọ̀ ní kọ̀rọ̀ olóòdá àkọjá bá subhanahu wa ta'ala ẹn tí ń ṣe gan ọgbọ́dọ̀ ah, eh, eh, mọ́ tẹríba fọ́lọ̀ ní ẹ̀ẹ́kẹ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ lóbi jẹ́ pé gbogbo ẹni tí bá máa fi ìsúnmọ́ Ọlọ́run ọba rẹ̀ tí yànjá ní gbangba ń ta Ọlọ́run kó gbójúlé nǹkan ní ìlò gbójúlé tẹbá ti rẹ́ ní oṣù yọ́mọ̀ sọ pé torípọ́lọ̀ tó gbójúlé ó lè jàre tí ó fi yà jí ọ láyé sọ́bọ̀

ní kútùbà ilé kọmọ bá dàrú torí masáìlù pọ̀ lábẹ́rẹ̀ awá fẹ́ sópọ̀ pẹ̀lú kíso sọfúwánù náà padà jẹmáà ìrún bọ́bá tẹ ń tóbi sílẹ̀ mẹ́wa bẹ́ẹ̀ lá tí wọ́n bá fẹ́ bí ẹnì kọ̀kẹ́ pé sọ́nà ń ká ọ̀ sí ẹmọ́nà ọbáyàn ó ń kàlùkọ́ wá padà tẹ́mi tó bá jẹ́ pé tí ma ń gbé dàdà ní ìṣépè ní mi a jẹ́ pé ìpé mínú islamu kéré o máì wèrè burúkú ní máì nínú òtútù burúkú ìṣòwò ìṣùn mẹ́gbò ló jẹ́ ìyàwó ẹ̀ ti lọ o máì o máì àwọn èèyàn bẹnu ọba wọ́n bí kan jò ní pé àmàrí mẹ́sàrájímà ọlọ́lọ́ jùjẹjúmọ̀ ń fẹ́ wọ́n pọ̀ báhùn

wọ́n ni ajílòrù gbogbo ojúlò ti wí fáìsùn tó ti bẹ́ ọlọ́wọ̀ òṣèré ọ̀tọ̀ àátùn wọ́ ọlọ síbòmí ó sì mẹ́ẹ̀ ni a máa wọ́ ọlọ sọ́sùn wọ́n kún ayé tàǹgbé in tí wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ èmi àti inú sàárè táa bá jọ sọ́mbì láyé kò tó sẹ̀bí márùn kí a ní ọmọ wọ́n kí ni tí a gbélé alórí mọ̀rọ̀bùk màdínùkì man nabiyuk ẹwùn tí wọ́n fẹ́ bíá tí è máa fà àtọwà sọ mẹ́ bukhari torí pé ó lè àkọmọ́lò tọ́bẹ̀ tí a tí ó lò wọ́n kàn fi gbogbo sí ayé ti wà láàrin àlàsán ni ṣùgbọ́n ẹgbẹ́ wọn ń lò ní wọ́n tó bí àtàfà o àti ọ̀fà àtà tí èmọ́ mi tí àtọmọ́kẹ́ àti mọ́mú o wọ́n bí ánù kújú lọ ọlọ́dàkùnmọ́ àdúró méjì àti ṣe o láyé àti lálìkì sọ wádọ̀ rẹ̀ rẹ̀ tánpáráwátá máa fi ayé wa hàn wá níhàn pé ò ti súnmọ́ wa má fi hàn wá lọ́nà táàfi máa wá sọ́nú sẹ̀mì pé sí mo sì lọ́lọ́m báyìí ọlọ́run irú bẹ́ẹ̀ mẹ́jọ tẹnu jáde la hawla الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام إن الله سبحانه وتعالى عظم شأن الصلاة ورفع قدرها لذلك أعطى نبيه إياها من فوق سبع السماوات وقال سبحانه وتسامى في آخر هذا العهد وهن خمسون وهن خمس وهن خمسون أي خمسون في الكيمية بل خمس في الأداء وخمسون في الأجر وربنا سبحانه وتعالى أول شيء يحاسب العبد عليه يوم القيامة من أعماله الصلاة كما جاء من حديث أبيرة رضي الله عنه لذلك حكى الله لنا وصايا لقمان إلى أن أمر ابنه بإقامة الصلاة من أراد الفوز وأراد السعادة في الدنيا والآخرة فليدم إقامة الصلاة وهذا نبينا صلى الله عليه وسلم كان إذا فزعه شيء إذا أفزعه شيء فزع إلى الصلاة إذا أصابه أمر أفزعه أحزن أخوف فإنه يبتدر إلى الصلاة قال الله تعالى واستعينوا بالصبر والصلاة الآية أمتنا وما من شأن الصلاة قد أدنى رسول الله صلى الله عليه وسلم لرجل كان لا يصلي الفجر إلا بعد ارتفاع الشمس منه ألا وهو صفوان بن معطل الذكواني ولكن هذا قصة عيني وهذا صفوان كان رجلا ثقيل الرأس وقد عرف وآله بذلك لذلك قال له رسول الله صلى الله عليه وسلم فإذا استيقظت فصلي صلوات ربي وسلام عليه أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم وأصحابه قد عرسوا ليلة عند كفولهم وقدومهم من غزوة ما جاءت في بعض الروايات أنها من تابوت وفي بعضها أنها من, من الحديبية وفي بعضها من خيبر على اختلاف في روايات هذه القصة لذلك ذهب بعض للعلم إلى الجمع بين هذه الروايات وذهب بعضهم إلى أن هذه القصة قد تعددت وأن رسول الله صلى الله عليه وسلم أخذ بنفسه الذي أخذ بنفس أصحابه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 قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا عرف الرسول وأصحابه عند بعد أن قفلوا راجعين من غزوة ما وكان رسول الله صلى الله عليه وسلم لا يوقظ إذا نام حتى كان هو يستيقظ إجلالا لشأن الرسول تعظيما لأمر الرسول وخوفا من مقاطعة الوحي فلما نام قبل أن ينام صلى الله عليه وسلم وكل بلالا أن يكلع لهم الفجر لكن الله سبحانه وتعالى ذهب بنفسه نبيه كما ذاب بنفس بلال ونفوس أصحاب رسول الله صلى الله عليه وسلم يومين في رواية أول من استيقظ أبو بكر وفي رواية أول من استيقظ أبو مخبر وفي رواية أول من استيقظ الرسول صلوات ربي وسلامه عليه أوكب لكن عندما استيقظ أبو بكر إجراء للرسول قعد عند رأسه حتى استيقظ عمر فجعل يرفع صوته وكان رجلا جليدا وفي زيادة لما مسلم أجوفا يكبر ويرفع صوته الله أكبر الله أكبر حتى استيقظ رسول الله صلى الله عليه وسلم وقد ارتفعت الشمس استيقظ صلى الله عليه وسلم فزع بيد أن يأمرهم بإقامة بالآذان والإقامة أمرهم بالارتحال فقال ارتحلوا من مكانكم الذي أصابتكم فيه الغفلة وفي رواية ارتحلوا فهذا منزل حضركم فيه الشيطان وبيعون من الرحمن سنستمر في بيان وشرح هذا الحديث الجامع لأحكام شتى في الخطبة القادمة بإذن الله تعالى إن كان في العمر بقية ونسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا من أراد بنا وبديننا وبكتابنا وبسنة نبينا بسوء اللهم ربنا أرده للفتن واجعل كيده في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا أحسي أداءك وعدانا عددا واقتلهم جددا ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة سيئة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبي القاسم أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا